وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله اللهم بألدعوة ونعلم بعد سيكين ó ní ìgbà ló máa mú kí ọjọ́ kó di ọ̀sẹ̀ ló máa mú kí ọ̀sẹ̀ kó di oṣù ló máa mú kí oṣù kó di ọdún ọlọ́run ọba ẹlẹ́dàá wa yìí òun náà lọ́ba tó ṣe pé ó mú wa rí oṣù Ramadan ó sì ṣe ní fún wa láti àti kìyàmù rẹ̀ ó tún fi àwọn ẹni tó fẹ́ nínú àwọn ẹrú rẹ̀ ṣe kòńgẹ́ láti rí Laylatul Qadr abẹ́lẹ́ wọn bẹ ẹlẹ́dàá wa gbogbo àwọn àjọsìn ọlọ́kan ọ̀jọ̀kan eléyìí tá a ṣe nínú oṣù Ramadan ọlọ́ndàkùn ṣé ní àtẹ́wọ́gbà má ṣe kọ́ sì sí wa lọ́wọ́ náà a ṣe Ramadan eléyìí tá a ṣe kọjá yìí ní àṣemọ́ fún ní kálukú wa ọlọ́run kò tún fún wa láǹfààní àti sèmí ká tún sèmí lẹ́yìn omi ká tún sàwọn míì lẹ́yìn omi kọ́lọ̀ wọn máa wá sí ní àtẹ́wọ́gbà fún wa. wọ́n máa yá nínú ẹ̀sìn Islam wàá rí i pé nígbà tí Ramadan tó ń bẹ níta ara àwọn èèyàn ọ̀rọ̀ wọ̀ gbogbo báwọn èèyàn ti ṣe máa jẹ́ ẹni tí máa bẹ́ fùrùkọ́kọ́ fùrùkọ́kọ́. ní ojú pọ̀nà àti sẹlọ́n lójú ọ̀nà àti dáràn eléyìí dínkù jọjọ nínú oṣù Ramadan kọ́dà ó fi dórí àwọn ẹni tí èsè mùsùlùmí àwọn náà dáàmà ipá àwọn rẹrunra níbi níbi ìfẹ́ àti fagbọn ọlọ́run ọba ya jẹ́ bẹ́ẹ̀ àfi nítorí wípé. النبي صلى الله عليه وآله وسلم وفوا أميره وني إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين وفي رواية وسلسلة الشياطين lóṣù rọmọbọ́nà bá ti dé títí ni wọ́n máa ti àwọn àlẹ̀kùn àlùjànnà títí ni wọ́n máa ti àwọn àlẹ̀kùn náà wọ́n wá ran àwọn aṣetán wọ́n á ran wọn malẹ̀. rìwáyà kan sọ yìí pé wọ́n so wọn ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mọ́lẹ̀ iná ọlọ́pàá ló fi jẹ́ pé àwọn ẹni tó fẹ́ ṣe rere ayé á máa gbà wọ́n púpọ̀ láti ṣe rere lóṣù Ramadan ìrọ̀rùn ló máa ń bá dé gbogbo àwọn akéwì dínà ni láti ṣe rere àwọn olùmọ̀mọ́ni ṣe dáadáa. gbogbo wọn ti wà ní dídè mọ́lẹ̀ ìdí ni tó tí ó máa ń yá ọ la láti ṣe dáadáa lẹ́yìn gbogbo àìdá gbogbo aburú nínú oṣù eléyìí ọ̀sán dìde wáyé bẹ́ẹ̀ nítorí orin ńlá tọ́lọ̀ ń ṣe fáwọn ẹrú rẹ̀ nínú oṣù yìí òun náà ni wọ́n ti gbédè àkàràmọ́kùnmọ́ wọn ẹ̀wòye báwọn èèyàn ti ṣe mójútó àní gba sùyàmù wa jẹ́ nínú oṣù Ramadan gbẹ́bí yàtọ̀ sí pé wọ́n jìnà sí jíjẹ wọ́n jìnà sí mímu wọ́n jìnà sí ìbálòpọ̀ ní ọ̀sán Ramadan wọ́n ti dẹ́ni tó kóra ró níbi à ń wòwò à ń à ń rìnrìn kúrìn. ẹnìkan ò di àti tó tètè kùsè nínú oṣù Ramadan ọ̀hán ma lórí báńkì sùyàmù lásán sọ̀dáàtì gbogbo mùsùlùmí òsùn tẹ́tì nínú oṣù Ramadan ara ẹni tó ṣe ike oṣù Ramadan ọ̀nà ni yíyọ zakati rẹ̀ bọ́ sí gbogbo wọn pátá iná ni wọ́n yọ zakati dúkìá wọn nínú oṣù Ramadan ọ̀nà yìí pẹ̀lú ìdùnnú àti ìfọ̀kànbalẹ̀ ni wọ́n fi ń fi ẹ̀tọ́ yìí lé ẹni tó lẹ́tọ̀ọ́ sí lọ́wọ́ tó ń sì ń forí kalẹ̀ dúpẹ́ fọ́lọ̀ ọba tó máa wọ̀n rí bẹ́ẹ̀. wọ́n ti fífẹ́ hajj nínú oṣù Ramadan ṣùgbọ́n a máa fi umra nínú ẹ̀ gbogbo ẹni tọ́rọ́ náà láti lọ. a rí pé wọ́n lọ wọ́n lọ wọ́n sí pẹ̀lú ìdùnnú àti dáadáa. nítorí pé wọ́n láǹfààní láti ṣe umra nínú oṣù Ramadan ilé ìtànàbà Muhammad sallallahu alaihi wa sallam tó fi yé wa pé umratun fi Ramadan ta'dilu hajja umra kan tá fi lè rí ṣe nínú oṣù Ramadan ó ti dọ́gba pẹ̀lú hajj riwaya kẹtẹ sọ pé ta'dilu hajjatan ma'a ó ti dédé. ti ṣe hajj pẹ̀lú ànábì Muhammad sallallahu alaihi wa alihi wa wa tí ó ti pa àlàǹfààní láti lọ sí umra ìgbà wa náà jẹran rẹ̀ àjẹlẹ́nu agbìyànjú ẹ ṣùgbọ́n náà ọba ní ògbé kọ́nà sí táwọn náà bá lọ rọ́ọ̀nà oníkálukú wa náà bá lọ. nínú àwọn ọmọ ẹ̀yà wa nínú ẹ̀sìn Islam. àjẹ́gbé nínú kásọ̀ àkókò kátẹ̀lé tọ́lọ̀ ń tẹ́ta sí nínú oṣù Ramadan wọn kó ló sínú àwọn gbogbo láti ṣe alìkẹ́rẹ́tìkà wọ́n jẹ́ ẹni tó ṣe é pé ìbáṣepọ̀ wọn pẹ̀lú ọmọ èèyàn wọ́n gbé ti lé wọ́n jẹ́ ẹni tó ṣe pé ọlọ́run ẹlẹ́dàá wa nìkan ni wọ́n láti tún lè bá mú kí àkọọ́lẹ̀ dáadáa wọn kó túbọ̀ rú gbọ́gbọ́ sí i. àwọn Akbar. Gbogbo àwọn dáadáa yìí, òun náà làwọn mùsùlùmí ṣe nínú oṣù Ẹni ò láti lọ àbí ṣe Àwọn náà ń gbìyànjú láti dáni tó ṣe pé yóò kópa nínú Àwọn náà ń wọ́n fi ń jí àti bí ọ̀sán oníkálukú wọ́n nínú ìjọ ti dáńtò olùdé nítorí pé àwọn náà fẹ́ ládáńlá eléyìí ti máa tó bá gbé bẹ́ẹ̀ ti rí pé ní ìgbà tí tó ń bẹ hayatan malaikiya ìgbésí ayé àwọn màláíkà tó ṣe é gbé àwọn ìtọ́nà fẹ́ ìlókùtò oníkálukú ṣe oníkálukú ní tọ́nà wọ́n dènà sí ìtọ́nà wọn bá ṣe o nínú ọ̀rọ̀ nínú èrò àti nínú sẹ́ báyìí láti lóṣù àwọn ẹni tó jẹ́ pé àwọn gbó ni wọ́n wọ́n pa igbó ní oṣù rọmọbọ́nà alápàdé òkúta tí ọ̀lẹ́gbẹ́ ọba lè fẹ́ à ń takó àwọn wéńgó bàbá bí wọ́n ìdí tóbi rí bẹ́ẹ̀ àwọn náà sọ pé sẹ́ẹ̀ máa ń oṣù rọmọbọ́nà ń bẹ́ẹ̀ ta òkúta báwọn oníbùkọ́ sí láǹtẹ̀ sì sọ àwọn olóògbògbòrò. àwọn ẹlẹ́mù nítorí pé àwọn ẹni tí ń mutí nínú àwọn mùsùlùmí ìbẹ̀rù ọlọ́run sọ̀kalẹ̀ sí wọn lára wọn kóra sí ìmúkúmùmúmu nínú oṣù Ramadan àwọn tẹ́tẹ́ àwọn náà yan tẹ́tẹ́ títa nínú oṣù oníkálukú. wọn ní nǹkan àfojúsùn méjì má nínú oṣù yìí lè gbé ní dáàbì dáàbì rí ládálágbà lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa tó bá ti lọ́la gbé ìdàgbé yá mi àwọn ẹni tí ń sẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́ àwọn olórí ibú ẹgbẹ́ òkú ẹgbẹ́ àdánù gbogbo àwọn wọ̀nyí náà wọ́n láwọn fi àdàgbà ìpàdé rọ̀ títí di ẹ̀yìn Ramadan bẹ́ẹ̀ ni gbogbo àwọn nǹkan rádaràda gbogbo àwọn nǹkan pálapàla ilé ìtọ́bi kálukú pàdé nínú oṣù Ramadan ó dáa púpọ̀ ó sì jọni lójú jọjọ ṣùgbọ́n kí dídá rẹ̀ kó lè bá a kalẹ̀ fún ọ kí ìjọni lójú rẹ̀ kó lè bá dé ètò òsè tó òbí jèrè àbí kọ́ pàṣẹ láéláé o. oṣù Ramadan ilé ẹ̀kọ́ ńlá ni tọ́lọ́ ń gbé kalẹ̀ pé kọ́ máa wáyé lẹ́ẹ̀kan lọ́dún ọgbọ̀njọ́ àti ìjọ mọ́kàndínlọ́gbọ̀n ibi tí wọ́n ti tún wa rì tí wọ́n ti tún wa kọ́ lẹ́kọ̀ọ́ ibi àwọn nǹkan yìí làwọn nǹkan tó ti pàǹkẹ́kẹ́ máa ṣe ṣùgbọ́n àwọn aṣọ ọ̀hún làǹkẹ́kẹ́ ń pàṣẹ ọlọ́run wá gbé sí ara tó ti pé láti ìpìlẹ̀ rẹ̀ kìí sí wọ̀ jíjẹ àti mímu kìí sí wọ̀ wọ́kúlù wọ̀ ṣọ́ọ̀bù wọ̀ lẹ́sùn pé lolúwa ẹlẹ́dàá wá wú ó ní ẹ máa jẹ ẹ máa mú ẹ sá máa ti náà náà pa ẹ má ta yẹn nú àdá ṣùgbọ́n jíjẹ mímu yìí náà lọ́lọ́run ọba ẹlẹ́dàá wá yìí náà ló sọ yìí pé tẹ́ ìjìnlẹ̀ sí nínú oṣù Ramadan ọ̀nà ẹlẹ́dàá wa ó fi hàn wá kíkẹ́ àwọn ìyàwó wa jẹ́ rí yẹn oko wa ni wọ́n jẹ́ ẹ máa wọnú oko yín gbàgbé tó bá wù ní sáà okùn hàrùtò lẹ́kọ̀ọ́ fẹ́tò hàrùtẹ́kùn ẹ̀nà ìṣètò ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìgbà tó lóṣù Ramadan ọlọ́ni ẹ̀jìnlẹ̀ sí jíjẹ mímu ẹ jìnà sí ìbálòpọ̀ lọ́sàn-án Ramadan ẹ jìnà sí ìbálòpọ̀ ní ọ̀sán Ramadan lórí ẹ tí ilẹ̀ bá ń sùn ẹ jẹ ẹ mu ẹ súnmọ́ àwọn ìyàwó yín ẹ súnmọ́ àwọn ìyàwó yín nígbà tí bá sùn ṣùgbọ́n lọ́sàn-án ẹ sí ọlọ́run bá ń rè wá pẹ̀lú pé Ramadan náà ní ìsìn pẹ̀lú ìdènà táwọn nǹkan tó ti kó ti tọ́ kó ti tẹ́lẹ̀ àmọ́ dènà sí nítorí ti Ramadan ẹnikẹ́ni tó bá gbẹ́ ẹ̀kọ́ lọ́tẹ̀lé nǹkan tí wọ́n ti lálàkalẹ̀ Ramadan rẹ̀ àti kóra ló dènà sí ìtòjú ìwọ̀ kankan lọ́rọ̀ rẹ̀ àti gbéra rẹ̀ dènà sí nǹkan tó lọ́wọ́ bá fẹ́ kó dènà sí kò ní ṣòro fún ọ torí ẹ̀ ilé ẹ̀kọ́ ńlá ni Ramadan. wàá rí i pé nígbà tí wọ́n kọ títì ọkọ̀ títì fún oṣù kan gbáko ọmọ kú ọtí tó ọpá tì kò rí pé kò dákú bẹ́ẹ̀ náà ni ìdìnnà tó ń sìn pàtì ìgbósẹ́lẹ̀ yìí pàtì bẹ́ẹ̀ ni ẹbí òkú eléyìí tó ń tẹ́lẹ̀ tẹ́ nínú oṣù pípẹ́ òkúta ẹ̀kọ́ wúrà kò fi kẹ́ kó láyé náà tún fẹ́ mú ọ padà síbi àwọn àwà pálapàla àwọn àwà rádaràda bí à ń kúrọ́ à ń ṣe jàǹbá à ń sàmúlùmálà à ń ṣèké à ń pẹ́kà à ń ṣòfófó gbogbo àwọn àwà rádaràda tí ò wúlò kí ló tún fẹ́ mú ọ padà síbi rẹ̀ kí ló rò wípé ó fà á táà ń jìnà tẹ́tẹ̀ nínú oṣù Ramadan yìí máa ti gbé àfojúsùn gbogbo èèyàn òun náà ní kí ọlọ́run pa wá ní rọmọdọ́nà ìtàlẹ̀ wà lẹ́jẹ̀ nítorí pé àti rọmọdọ́nà ni àti òsì rọmọdọ́nà ọmọ èèyàn gbogbo ọmọ èèyàn kò sẹ́ni tọ́fẹ́ kù kò sẹ́ni tọ́fẹ́ kù tábà wá pé àyíbá mà ikú wa lè bọ́ sóṣù rọmọdọ́nà lọ́sàn-án náà fi ń kò fi ọlọ́run ọba ó pa lóṣù Muharram ó pa lóṣù Safar ó pa ní Sha'ban ó sì lè jẹ́ lórí Hijja àbí lórí káàjà kò sí ìgbà téèyàn wọ́n lọ bá pààyàn Mẹ́kà tọ́ a lọ sọ́ra rẹ láti lè pẹ̀tẹ́ tọ́ sọ́ra rẹ mọ́lẹ̀ bébí wọn bá kú láàrin àlìjáná tààrà dání. àti pé pàpà á jẹun ọgbọ́n bá nàbì sallallahu alaihi ọlọ́yìn tó bá lè kú ní Madina kó kú bẹ̀ ẹni tó bá lè kú ní Madina kó kú síbẹ̀ torí ọ̀pọ̀ lọ́wọ́ fìdínà sàárè wọ́n á gbéra rẹ̀ látàjà kẹrin ọ̀sọ̀ra rẹ̀ ó ti ti ti wọ̀ lérò pé kọ́ ọba ti balẹ̀ tà ìbalẹ̀ ọmọ mẹlẹ́ka kú lọ́wọ́ àwọn mẹlẹ́ka sẹ̀mí àwọn ni wọ́n gbọ̀ tó o sì ṣe tọ́tò ọkàn lè wọ́n lọ́rùn káwa máa fọrùn tó ti wọ́n tẹ̀ títí ìgbà tọ́lọ̀ ń dákọ̀ o tún á máa tẹ̀ ní dáméjì táwọn ọmọ kọjọ kú kálukú ní òkú téèyàn fi kú ẹni tọ́lọ̀ wọn pa kò ní tọ́lọ̀ wọn bá kọ́ mẹ́tínà lè wá kú sí abákálẹ́gbé gbogbo bíbí tó bá kú sí ìjọba gbélé ayé ti òní ó sàpèjúwe ní tí wọ́n gbé ọ báyìí jẹ́ nàìjíríà bí náà torí ẹ̀ ó ti tó àsìkò tó yẹ ká ronú nípa àtúbọ̀tán wa àti láyé ló ti pọ̀ jù nínú wa ìdí àtẹ̀sìn wa ẹ̀sìn jẹ́ wọnú ẹ̀sìn mọ́ wa lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ gbà ẹ̀sìn súkẹ́súkẹ́ ẹ̀sìn ojú ayé ọlọ́dún dákun mọ́mọ́ yọ wá lẹ́gbẹ́ iná lẹ̀sìn tọ́pọ̀lọpọ̀ ń ṣe àgbọ́yé tó péye òsì fún wa nídìí ẹ̀sìn wa láti máa ń ṣẹ̀sìn gẹ́lẹ́ bá a ṣe láàárín táwọn bàbá wa ń ṣe bá a ṣe báwọn àbá wa sábì lé wa lọ́wọ́ iná là ń tẹ̀sẹ̀ àgbọ́lé tó pé yóò sínú ẹ̀sìn bàbá àgbà ẹ̀kọ́ nǹkan fúnra rẹ̀ kò pẹ́sìn yìí lóòrùn ẹ̀yìn jẹ́ ń wá àwòkọ́sì rẹ̀ ti ṣe fẹ́ pọ̀ yìí àwọn bàbá tó ti pé àwòkọ́sì ẹlòmíì ni wọ́n ń ṣe àwọn gan alára bàbá tààdà tó bá tún ta bàbá òun lọ gbẹ́sìn lé dáadáa ìsìláàmù kọ lásán eléyìí tá à ń ṣe tí ò ní túmọ̀ lọ́pọ̀lọpọ̀ ìsìláàmù tó ń ṣe tó mú tara rẹ̀ ń pa gbogbo àwọn wà pálapàla jáde rádaràdá ṣé ìsìláàmù tọ́lọ̀ wọn afẹ́ kò ṣe rárá nítorí pé ẹ̀sìn yí bẹ́ẹ̀ ó kò kájà ká wá mà nípa rẹ̀ sábà wá mà nípa rẹ̀ ìyìn nípa rẹ̀ gẹ́lẹ́ ìnìkan sí i nítorí pé kìí ṣèṣe kìí ṣe sáfà ẹ̀sìn lélẹ́yìn gẹ́gẹ́ bó ti ti ọ̀dọ̀ ọlọ́run ọba wá kíkí ká máa ṣe la gbọ́dọ̀ máa ṣe eléyìí yóò fún wa láǹfààní àti ṣé wà lè jẹun ṣùgbọ́n bá ọba ti jẹ́ pé pẹ́ẹ́nì ah, ká ṣe náà là ń ṣe o ta lẹni tó ní kó o ṣe kò ṣe ẹni tó ní kó o ṣe kò ṣe ṣe tó yí òun náà kò kúkú yẹ ìdí nìjáde rí i pé tọ́ba kó dàálẹ̀ tọ́ba tó sọ̀gbà tó bá gbé àbá méjì péré yẹ̀wò láwùjọ àwa Yorùbá yìí ó rí i pé ìsọwọ́ tẹ̀sìn kálukú wọn ọ̀jọ́ra wọn àgbọ́yé kálukú wọn ọ̀jọ́ra wọn nígbà bá fi wọ́n léèrè kálukú àwọn sọ pé wọ́n ti kọ́ lọ́dọ̀ afá tóni ẹlẹ́nu pé wọ́n ti kọ́ lọ́dọ̀ afá tóni ẹ̀ ní gbọ́ kọ́kàn ni wọ́n sọ pé báyìí mi sọ̀rọ̀ lọ́wọ́ àti láti ní ká ṣe tààlà fàánà tó fi wá jẹ́ ike òun kára bàtà bàbàrà débi wípé mo lè ti torí rẹ̀ padà nábì. àìmọ̀ kójú àná àná nìyẹn táwọn bá ti sọ pé tẹni tọ́lọ̀ ń fẹsẹ̀ rán ọ̀já mọ̀ kankan. tàwọn ẹni tó wá gbà lọ́dọ̀ rẹ̀ tí wọ́n gbọ́ yé ní kọrí nkọ̀dí ni ló kù tá a máa tẹ̀lé ọ̀nà ìdásẹ́yìn ẹ̀sìn náà. tó bá tara wọ́n parí sọ̀lá ní mọ́tálásí kọ̀ọ̀kan tó fi ti àgbéyẹ̀wò láwùjọ àwa Yorùbá mọ́sálásí kọ̀ọ̀kan bí lè má mú wọn bá ti sálámà àjọ ọ̀tọ̀ọ̀tọ̀ oríṣiríṣi ni wọ́n máa mẹ́nu bà ìdá ń ṣe bí ọjọ́ ti bí ṣebí ọjọ́ ti bẹ̀rù ní mọ́sálásí bá jọ pọ̀ sí ìlàjọ àdáńṣe lẹ́yìn sọ láti máa pọ̀ kí ló dé tó fi pọ̀ bẹ́ẹ̀ wọ́n ní fàánì pọ̀ lè má mú ọkọ̀ lè má mú kálukú lọ́pọ̀ sí wọn lára àdẹ́bí ọ̀pọ̀ àdẹ́bí ẹ̀yọ̀ kan náà ẹ̀kọ́ tó kọ́ wa ó yẹ kí gbogbo ó lè tẹ̀lé ọkọ̀ wa ní báyìí báyìí lẹ́mọ̀ àwọn lẹ́yìn sọ́lá ó sì lẹ́yìn gbọ́dọ̀ wí pọ̀ gbogbo mọ́tíláṣí àmọ́tà jọ ń wí papọ̀ ó tún ti dàdá dálẹ̀ ó tún ti di àdédẹ́tẹ̀ kìí ti àdégbáládà eléyìí túmọ̀ sí pé láti ń pariwo sí wa náà ti tó káta ti kátara ká ti pé àti tàdí kan à ń gbìyànjú láti káyé ń tanra wa dànù àwọn tí wọ́n sàn tí wọ́n náà ń ó lè jẹ́ gbọ́dọ̀ wọn sọ pọ̀ ó lè fojú kan náà sọ báyà náà lọ́ wà ìlọsíwájú kan máa bọ̀ ni pé lórí àga bí àga bàbà ń bá wà lórí àga bàbà kan lọ́bí kan ojú kan náà lọ́ wà nǹkan sọ́tù ní sọ́tù tó bá yẹ pé àwọn ẹlẹ́yìn ní tí èkú ò ní kankan kan náà wà náà lọ́ wà ẹni ẹ bá ti jọ wà ń bẹ̀ ẹni mọ̀ pé ẹni lọ síwájú ẹni tí òun ọ̀bá tẹ̀lé lánàá burúkú kẹ́yìn tẹ̀lé o yọ ọmọ pé bí táà fi ń sí láti ibẹ̀ náà lẹ wà ní dídò ní eléyìí tí ma ti kó ní kálukú wa gbọ́dọ̀ tara dé èyí ń dàgbà ju kọ́kẹ́kọ̀ọ́ pẹ̀sì lọ ilé tí ó wà lẹ̀ wá wọlé tí ó ọ̀bá àjàgbàlagbà jù bẹ́ẹ̀ lọ ó rí pé ń tọ́ ọ̀mà nípa ẹ̀sìn ti pọ̀ ju ń tọ́ ọ̀mà lọ wọ́n á gbìyànjú láti máa ìdí tó lódò fi pọ̀ láwùjọ àwa Yorùbá ni pé ìgbéraga àti ìtìjú ni máa bọ́ pọ̀lọpọ̀ wọn jà èmi rú mi ní wọn á di ọ̀dàgbàjẹ́ kínní kan ní wọn á lọ lè kí ó dà yìí àbúrò ni ọ́ ojú òun pẹ̀lú òkè ìranù tó ń sè ókè ò lè mú kúrò lára rẹ̀ ọ̀ máa ń pa nǹkan ọ̀tàkọ́ ọgbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ pa ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn lélẹ́yìn wọn kì í kò ní lásán gbé irú àtẹ̀sàjẹ́ pọ̀ láwùjọ Yorùbá bá jẹ́ náà la sọ pé ńgbà tẹ́tẹ̀ jẹ́ ń bọ̀ wálé ayé àwùjọ Yorùbá lọ́láǹdì nítorí pé wọ́n fẹ́ràn kó ọmọ sara wọn jẹ ọmọ kankan ọmọ dùn ọmọ tètè kó gbogbo nǹkan ló ti mà ọmọ kankan pẹ̀sìn rẹ ọmọ ọ ọ ọ ọ irú ọ ọ yìí bàbá ọ ọ. sọ sí nígbà tó o bá ti ọ ìgbéraga ọjà Yorùbá púpọ̀ kéde mọ̀ nípa ẹ̀ èyí tí wọ́n lọ máa kó gbogbo nǹkan ló ń mà ni ọmọ bá yí òdo ni ọmọ abaka ká kò ní wá mà fún ọba ti ní màgá lára ó tún gbọ́dọ̀ máa wá mà nítorí pé èèyàn máa wá títí wọ sàárè láti gbà tó ti wà ọmọ kọ gbogbo gbà náà bẹ́ẹ̀ ni ìtìjú a àdígbọ́ a máa jókòó pẹ̀lú àwọn ọmọ ní olúwa ẹgbẹ́ rí nǹkan pẹ̀ ẹ̀bọ́n wọn bọ́ múra rẹ̀ ní bọ́ wọn bọ́ múra rẹ̀ ẹlòmí ọmọ òfin ṣé wọ́n máa fi kí òyìn pawó owó iná sáàdìsá ìrònú owó tó sì máa bá tìjọ́ tó ti ṣe náà ó ní ju tọ́lọ̀ nǹkan fún ọ lọ bẹ́ẹ̀ náà ní tọ́ba lọ fẹ́ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ kò lè fi ọ lọ́wọ́ láti ní nǹkan tán wá yẹn orí rẹ bí ọwọ́ aago ó ti ẹ̀kọ́ wá sókè wọ́n náà ti ẹ̀kọ́ gbọ́n kọ́ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn rẹ ẹni tí ó pààrọ̀ fún ọ tó ọmọ pé yóò múra ń gbà ní ẹni tí ó tàn ọjà yóò múra àìkẹ́kọ̀ọ́ rẹ nípa ẹ̀sìn iná ọlọ́pàá ló fi jẹ́ pé ọ̀run òun sẹ́sì Islam gbogbo tó lè bàjẹ́ ń gbọ́wọ́ rẹ̀ Islam tó ló ń sẹ́wọ̀n nítorí dáwó ń ṣẹlẹ̀ gbọ́wọ́ rẹ̀ nítorí bọ́ọ̀mà nípa ẹ̀sìn tó ń sẹ́wọ̀n ìdílù dáhùn agbádọ́ kọlọ́gbọ́n ń lọ́gbẹ́ ṣé ìsìláàmù àníkàtúmọ̀ tẹ̀lé ṣé ìsìláàmù àlólòdò ni ọmọ kankan parí lọ́kẹ́kọ̀ọ́ parí tó bá kẹ́kọ̀ọ́ parí wọ́n náà mọ̀ pé eléyìí ọ̀tọ̀ eléyìí ọ̀tọ̀ eléyìí ọ̀tọ̀ kọ́ á sẹ́nì kan tó lè mú mi pé nígbà tó lọ́n sí ní ọ̀tọ̀. so eléyìí ó máa ń jẹ́ kéèyàn olómìnira yóò jẹ́ kéèyàn sí lọ́nbọ́lọ́ ṣe fẹ́ ó mẹ́ni tí ń sàtà yàtọ̀ sẹ́ni tí ń sẹ́sì wàá mẹ́ni tí ń sinmi ọ̀gbọ́dọ̀dọ̀ yàtọ̀ sẹ́ni tí ń sanra rẹ̀ jẹ́ ọba pẹ̀rẹ̀ alẹ́ mọ́mù ọba pẹ̀rẹ̀ aládàáni tó bá ti pọ̀ kankan tí ò ṣe dédé ọ̀dàlù láyà ni nítorí pé tí ọlọ́run lélẹ̀ ọlọ́run nìkan àtàdébù sọ̀rọ̀ bá àdì sẹ́nà láàlẹ́ dọ̀rọ̀ wọn. nígbà tí wọn bá wá kọ́mọ̀ nípa ẹ̀ yọ ọmọ wa fi àṣà tẹ̀sì kò ní sẹ́ẹ̀sì bọ́lọ̀ wọn bá ti ṣe ń fẹ́ ṣé àṣà wọn wá sọ pé yóò gbé ọwà àlìjáná àṣà ni wọn sọ pé yóò gbé ọwà àlìjáná àbẹ́sì ẹ̀sìn ló sè ó sì ṣe bọ́lọ̀ ń ṣe fẹ́ kó o ṣe ló gbé ọwà àlìjáná torí ẹ̀ káàkiri ìtara ọba mi lọ́kàn jẹ́ pẹ́lú mi títí tí gbogbo rọmọdọ́nà ti lọ kò ń tẹ rọmọdọ́nà bọ́lọ̀ ń tẹ ní kò tẹ o kò tẹ bọ́lọ̀ ń tẹ ní kò tẹ o wọ́n sì béèrè nípa ẹnì kan wọ́n ní ah, mùsùlùmí náà ni ṣùgbọ́n àjọ ṣe gbogbo rọmọdọ́nà ìta náà ni ah, actually àwọn ọjọ́ kan wá dé ètò sọ̀dá àá ṣé mùsùlùmí náà ni eléyìí ṣe mùsùlùmí nítorí pé mùsùlùmí wà àbúdò ọ̀gbàgá hàtà yàtí ẹ̀kẹ́ yàkí lọ́lọ́run sọ fọ́gà ọ́ máa ń ṣe olúwa rẹ títí tí kò fìdí àwọn ọlọ́jọ́ sọ. ẹni tó wá lẹ pé ìdákúrekú ìbánisọ̀ láti rẹ̀ gẹ́sẹ̀ mùsùlùmí nítorí pé tí wọ́n á ní nǹkan tó fún ọ láǹfààní àti pàjẹ nígbà kan sí kan kò sí kò sí nígbà tí èso obìnrin ti ń sìn a wá ó yanilẹ́nu fẹ́lòmí tí bá ní àwọn ẹja ní tẹ̀lé súnà yóò lò náà tẹ̀lé súnà alhamdulillah lẹ́gbẹ́ ti jẹ́ pé ní gbogbo àwùjọ lónìí èyí ti ń ká àjòjì kéèyàn ń tẹ̀lé súnà ọlọ́run ti ní kí súnà kó gbilẹ̀ ó ti kárí ló ti kárí owó àwọn bàbá màmá tẹ́jọ́ta súnà ọlọ́run ti fà àwọn ọmọ wọn yọ táwọn ń ṣe súnà wọ́n sì ní kò sí mo ti fẹ́ kọ́mọ lọ́kọ̀ lọ́mọ ẹ yóò bá lẹ́bùn ní à ń kọ́mọ lọ́mọ ẹ mọ kọ́ lọ́mọ ẹ bá jẹ́ pẹ́ẹ́sì tọ́pẹ́ tó ní wọ́n kọ́ lọ́mọ à tó nà dẹ́bi tètè di táàtì torí rẹ̀ pa kọ́mọ lọ́mọ ọmọ tó yẹ kó o tì má kó o tì má gbàgbé pé mo mà kó oríire ọlọ́ọ̀dì olóríire nu fámìlì tèmi náà. àwọn aláwọ̀ àdùn tó ti kékun pọ́ máa ń ṣépè nítorí pọ́ máa ń ṣe súnà. alhamdulillah ìwà ọmọ tó olóòṣè súnà nǹkan àdùnnú lánàá ipò ń tẹ̀lé ta nàbì Muhammad sallallahu alaihi wa sallam bí n ṣe súnà kò lè jẹ́ mùsùlùmí gbogbo ẹ̀jẹ̀ tí o bá máa ń tanra wọn jẹun ó túmọ̀ sí pé ìṣe mùsùlùmí nítorí pé ní tọ́lọ̀ ń tẹ̀sí ránù ànábì sallallahu alaihi wa sallam ẹ̀ wá tẹ̀sí lẹ́ni tọ́lọ̀ ti tẹ̀sí ránù kẹ́ ẹ máa ṣe ìtumọ̀ kò ní ìdí omi rárá bó ti wà náà ẹ má jẹ ọ̀sán ọmọ wa ń ṣe súnà yẹn adúgbò fọlọ́n pé wọ́n ń ṣe súnà torí pé ọ̀rọ̀ ẹlẹ́dàá wa ó máa ń yọ alààyè jáde láti inú òkú kẹ́bí tí máa mú òkú jáde láti inú alààyè ọlọ́tọ́ wa sì wọ́n láláàyè tó jáde láti inú òkú àwọn bàbá màmá rẹ̀ náà tàbí wọ́n ṣàpèjúwe òkú lónìí ọlọ́dẹ sọ wọ́n dá alààyè lọ́la táwọn náà ti gbé súnà làwọn fẹ́ sí ẹ̀ẹ́ni kò tí ì dá tó nígbà tí wọn náà sọ kọ́ńtẹ̀lẹ́ súnà tó mà wọ́n kì í fòdó wọn kì í ti ṣe súnà wọ́n kì í fòdó wọn kì í ti ṣe súnà wọn náà gbọ́dọ̀ máa kẹ́kọ̀ọ́ máa nítorí pé kò ní rárá sọ̀rọ̀ súnà ọ̀dà ẹ̀sìn pé a sábà ti rí wọn báyìí tẹ̀sí wọn tó ní súnà náà kálà ọ̀fẹ́ kọjá gbogbogbò tẹlẹ́rò gbogbo ìsìláàmù ní súnà gbogbo súnà ní ìsìláàmù. ìyẹn ní báwọn ẹni tí ń tẹ̀lé ìsìláàmù lápapọ̀ pátákorongodo láì jákèsí àwọn ni wọ́n ń pè ní kíni ó máa jẹ́ pé ara àmúra lásán ni súnà tiẹ̀ parí ara àníkúnlẹ̀ iná ni súnà tiẹ̀ parí sí rárá eléyìí kọ́ ni wọ́n ń pè súnà ọjà ìgbé súnà wọnú ẹ̀sìn rẹ̀ sọ̀lú kàmàrọ̀ ètùmọ́ ní ọ̀sán anábì fẹ́lẹ́ yìí ń tàpéjúwe ó ní ẹ máa ti sọ̀rẹ́ gẹ́gẹ́ bí ẹ ti ṣe ìdí wọn ti sọ̀rẹ́ gbàgbé tó lọ sí hajj ó ní lè ta ọkọ̀dọ̀ manasikakum hajj ẹ mú báwo lẹ́sìn máa ti ṣe hajj yín látara rẹ̀ bákan náà a tún gbọ́dọ̀ jẹ́ ẹni tó sọ pé nínú ìgbàgbọ́ wa ọgbọ́dọ̀ jẹ́kùn sílọ̀ gẹ́gẹ́ bí ànábì ṣe ní ká máa ka ọ̀wá ní ìgbàgbọ́ ọ̀rùtà ànábì ti ní ìgbàgbọ́ alùsùn náà ọ̀là alùsùn náà ni ọ ọ̀là kádùúgbò ọ̀là alùsùn náà ni ọ òsíngbẹ́rẹ́ báwọn èèyàn pàpọ̀ ọ̀là alùsùn náà ni ọ ọjọ́ pé gbogbo nǹkan sọ̀rọ̀ ní ká ṣe ṣe ìgbàgbọ́ tó tòwọ́ ọ̀bá ti nígbàgbọ́ yẹn sáàlù súnà èyí sáàlù súnà kò á túmọ̀ sí pé ńgbà a sọ pé súnà ọ̀mọ lórí pé mo dárùn gbà tòkòtò mi ọmọ wọlé tó a máa fárùn gbà náà ó sì lè máa gbà rẹ dànù tó tún á jẹ nítorí pé nínú nǹkan tí ó àkàràmọ̀kùnmọ̀lá gbogbo kòkò tó rẹ gbogbo ẹ̀wúrẹ́ ní wọlẹ̀ òsì láàlù súnà níwọ̀n náà tọ́kàn lọ́nà owó ń bo lọ́pọ̀ sí tó ti sọ kọ́kàn rẹ lásán lòun owó tó máa ń tẹ̀lé súnà nítorí pé a ti sọ pé al-iman huwa ma waqara bil-qalbi wa nafaqa bihi al-lisan wa saddaqathu al-jawarih ẹni wọ́n pè ní imáàni òun náà ní nǹkan tí ń bẹ nínú gbáàyà nínú gbáàyà rẹ̀ ń bẹ́ẹ̀ ahọ́n rẹ ó sì wí jáde gbogbo oríkèé rẹ ò fi ṣiṣẹ́ eléyìí ni wọ́n ń pè ní ìmánì kẹ́sẹ̀ kẹ́ ìmánì wà lọ́kàn lásán torí pé ńgbà sáà nàbì sọ̀rọ̀ bá àdìsẹ́ là ti ń bá àwọn fàádé sọ̀rọ̀ ti ń sọ wípé àtàkùwà àmúna àtàkùwà àmúna àtàkùwà àmúna ibi tí ìbẹ̀rù ọlọ́run wà ní ibi tí ìbẹ̀rù ọlọ́run wà ní ibi tí ìbẹ̀rù ọlọ́run wà ní kìí ṣe pé tí ìbẹ̀rù ọlọ́run bá ti wà lọ́kàn rẹ àrí lórí nínú ọ̀rọ̀ rẹ àrí nínú wà rẹ káwá sọ pé olùbẹ̀rù ọlọ́run olùbẹ̀rù ọlọ́run bá wò. eléyìí túmọ̀ sí pé àbúkádà nígbà tí ìwọ bá ti sọ wípé ìwọ jẹ́ ẹni tí ń tẹ̀lé súnà yọ kẹ́tù dúdú yọ kẹ́tù rọ́ ẹlòmíì gan ó lè máa parọ́ pa àlùsúnà lọ tó gbọ́dọ̀ fi jàǹbá àwọn àlùsúnà ó fẹ́ fi jàǹbá wọn lọ́nà kan àbọ́nà mìíràn tó bá gbé pamọ́ títí mọ́tàgbé láti gbé pamọ́ sọ́lọ̀ náà yóò fi jẹ́ pa àgbàpọ̀ gbọ́n orí rẹ̀ gbé púpọ̀ ti mọ̀ kó lè ríra rẹ̀ gbé sọ́lọ̀ kò sáǹfà nínú rọ̀ síra rẹ̀ hàn lókòdórógbó tí ó yé gbogbo èèyàn fún ìsàlù súnà ṣùgbọ́n à ń fi ọ̀rọ̀ sí ìdíkọ̀ ìṣẹ̀tì òdodo eléyìí sàkọọ́lẹ̀ ń bẹ ipe tó bá lè kú lórí rẹ̀ àlùjánnà lọ́wọ́ má tara rẹ̀ dànù eléyìí sàkọọ́lẹ̀ ti wà lórí rẹ̀ tó wọ́n bá tara rẹ̀ dànù ọ́ tara rẹ̀ bọ́ náà ni ọlọ́m ẹlẹ́dàá kọ́ má ti wà lọ́ màá ná bá a ti ti kóra wa ró tá a sáwọn tí ọ̀dà ló sọ Ramadan ẹ iná ló ti ṣe àwọn àlàyé fún wa ó fẹ́ràn wa púpọ̀ ló ti wá gbogbo ọ̀nà nítorí kálíbà àti sóríire ká má bàa ná ọ̀nà ẹlẹ́dàá wa kọ́má tèmi pẹ̀lú rẹ lọ́ máa a rí i pé àwọn nǹkan púpọ̀ lọ́nà ẹlẹ́dàá wa ti fún wa lóore nínú oṣù àtọ́nà yìí báyìí lọ́nà ẹlẹ́dàá wa ó sọ orí ilẹ̀ lẹ́sìn fún wa ilé ju ẹgbẹ̀rún oṣù lọ ẹgbẹ̀rún oṣù wọn pé kéde lè wọn rí kó lé ní ọdún mẹ́tàlélọ́gọ́rin ó lé ní ọdún mẹ́tàlélọ́gọ́rin ẹni ọlọ́pàá ti ṣe kòńgẹ́ tẹ́gbẹ́lẹ̀ láti kọ́dìrì yẹn wọ́n wá dúró tẹ̀sí fọ́lọ̀ ọ̀rọ̀ níbẹ̀ òsì sọ̀dá á ah! ládàá pò fi ọdún tó lé ní mẹ́tàlélọ́gọ́rin tẹ̀sí fọ́lọ̀ ẹ dákun <laughs> báwo náà lẹ́mi wá ṣe ń ọlọ́run á ti irú àwọn oore fún wa irú àwọn oore irú àwọn oore yìí ẹ̀yin kú oríire o ẹ̀yin tẹ́ ẹ lọlẹ̀ láti òpàdérè yín tá àmọ́jọ́ wò pàtó lọ́jẹ́ àwọn ẹgbẹ́ gbogbo mẹ́wàá ti gbẹ̀yìn ẹ̀ fi ráàlì ẹ̀ kú oríire ọlọ́run bá kọ́ gbà lẹ́sìn lọ́wọ́ yín ọlọ́run ẹlẹ́dàá akọ́mọ́kọ́ ti tó ní kálukú wa nígbà ìwọ́ tiẹ̀ ẹ̀fẹ́ ti ogún ànádàmì ogún rẹ̀ gbèsè ọ̀ lẹ́sẹ̀ òrùlẹ̀ láti òfàdì gbogbo òlu wọ́n wá lọ péjọ síbẹ̀ ńgbàdá péjọ síbẹ̀ ńkọ́ àwọn ń gbọ́ ipe kọ́ńdọ́ọ̀mù tí wọ́n kó láàárọ̀ ọjọ́ kejì fẹ̀rẹ̀bẹ̀ntẹ́ni láàkó kọ́ńdọ́ọ̀mù wá bilẹ̀ láti ìkọ́dé lẹ́lẹ́tò kọ́dìrì gan-an eléyìí tẹ́ ẹlẹ́ǹtẹ́ o àdádálẹ̀ kan yìí torí kẹ́sẹ̀ sáníkà máa ń ṣe ní òru lè láti kọ́dìrì bí wọ́n bá ti ẹ̀mọ́ òru nǹkan pàtó ilẹ̀ ń sèse máa ń kọ́ ọ̀mà lànà bì sọ máa ń kọ́ ọ̀mà lẹ́yìn lẹ́sẹ̀lẹ̀ kọ́dì ìmáàlà wà ìdàbà ó fi rẹ̀ lọ́kùn máa tàkọ́dàmà mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ẹnikẹ́ni tó bá dìde dúró tẹ̀sí fọ́lọ́ lóru lè láti kọ́dì torí pọ́pọ́ lọ́pọ́ torí pọ́pọ́ ọlọ́ọ̀nìkan ní ti ń wẹ́sàn lọ́wọ́ sàforí ní gbogbo tó ti síwájú fún mi náà jẹ́ ó dìde dúró tẹ̀sọ́lá tó dìde dúró ń ṣe sọ̀lá ẹnìkan pàtẹ àga tábìlì àtàwọn ẹni tí wọ́n máa bá wa sọ̀rọ̀ tí wọ́n máa dá wákà tí wọ́n máa láwọn ń ṣàdúrà fẹ́ni tó mówó wá sẹ́ńtì wọn ní ká filẹ̀ láti nǹkan tó lè tẹ̀lé àbọ̀ náà bọ́ sábẹ́ abúradẹ̀ ìtànjẹ́ tá a nílẹ̀ Yorùbá ló fi ṣèlú tó ọba ni lọ́kàn jẹ́ gbogbo ọ̀tá ni kò bù ẹ̀ àwọn máa bù ú mu ni èyí tá mú kọ́ ìwẹ̀ làwọn máa fi wẹ̀. ọjọ́ ẹyọ kan tó ju ọdún mẹ́tàlélọ́gọ́rin lọ bí ó sì ṣe dé sápàdánù rẹ̀ náà nù torí pé yorùbá làwa ẹ̀tànjẹ làwa fálà àwọn ọ̀dà àmúbòdòdò. ó wàá kàkiri àwọn ìgbésẹ̀ bá ṣe máa ṣe ju àánú bí ọ̀bá bá ṣe máa ṣe ju àánú àwọn òsì mọ́tà. ẹ̀gbọ́n àwọn alágídí olódó kí tẹ̀sìn ara wọn nù kàga la hawla wala quwwata illa billah gbogbo àwọn ọmọ dánùlù gbogbo àwọn ọmọ sọ́dá àwọn wa lọ péjọ ní òru ọjọ́ tàǹwé bẹ́ẹ̀ ni wọ́n máa ti láwọn ìlú mi ó péjọ lóru ọjọ́ tàǹwé àwọn tí wọ́n ń tajà ládùúgbò táwọn rọra gbé tábìlì káńtà wọn síta gbogbo tábìlì káńtà ìdáràn wọ́n wá lọ tó lọ àbá àwọn ọmọ ọlọ́mọ tó bá rámú náà àwọn omi táwọn náà láwọn wálé látòlùkọ́dìrì Laylatul Qadri lẹ́wà lẹ́kì ti jẹ́ àbẹ́ẹ̀rí nǹkan abe àbẹ́ẹ̀rí ọ̀daràn sí pera rẹ̀ níyà súnà yóò gbé lẹ́kì ti wá yọ gbogbo ẹ̀ta bambabamba àwọn ọmọ òkú dáhùn náà sì ń wá wọn kálukú ti ra kọ́ńdọ́ọ̀mù ọwọ́ gbogbo tábìlì àti káńtà àwọn ẹni tí ń tajà bá sọ àwọn di emergency bed lẹ́yìn báyìí mọ́. gbogbo káńtà gbogbo tábìlì ẹ̀sìn mú ọmọ dànù àbá àwọn àmà kó kọ́ńdọ́ọ̀mù ká ẹ̀fọ́ àtẹ̀jẹ́ bá ń ti lo tẹ̀síbà ta kò ní bíbí àná sí wọ́n lè gbé bọ́yá àwọn tẹ́sí bíbí àbẹ́ ẹ̀kọ́ kọ́ńdọ́ọ̀mù ti àjẹ́ wọ́n á ní gbogbo àwọn ọmọ tí ń gbóyún ẹyẹ ládùúgbò àti nínú òlu ìlàdùn kọ́júrì ní ti ń ṣẹlẹ̀ o wàlà àwùlà wàlà kò ìlà ìlà.

orin làwọn lọ́dọ̀ lọ èrè bá fi lè sẹ́nu àdá wọn lóhùn pẹ̀lú nǹkan tí Abdullah ibn Mas'ud radiyallahu anhu tó sọ wọ́n ní kam min muridin lil khayri lam yudrik mélòó mélòó lẹni tí ó ipò orè mọ̀ ń wá orè mọ̀ wá àwọn tí ò ní lè lé mú torí pé ojú ọ̀nà tó gbà láti sọ pé mọ̀ ń wo orè kì sojú ọ̀nà tí wọ́n fi máa lé orè bá bọ́ọ̀ bá lówó láyé owó rẹ̀ ò lè wúlò fún ọ láyé àtàlùkìyàmà àfi kó rìn máa wọn tó bá gbẹ́sìn ọlọ́run ọba yé nítorí pé àwọn tí ọba gbẹ́sìn ọlọ́run ọba yé ibi ká náwó rádaràdá ibi ká náwó bátubàtu làwọn ọmọ gbé ọ lọ èyí tó mọ̀ pé yóò gbé àwọn lórí ìranù àtìrégbè táwọn ń ṣe ibẹ̀ ni wọ́n gbé ọ lọ àmọ́ tí ọba rìn máa àwọn ẹni tó gbẹ́sìn ọlọ́run ọba yé yéké ntọ́ dájú òun náà ní ike àṣegbọ́rẹ́ àṣegbàládá àṣesorí ibẹ̀ wọ́n darí ẹ̀ lọ. ẹni tí ọkọ̀ bó ṣe náwó rẹ tó fi sórí rí kí lè ṣe pé tó fojú sí ni pé fún mi lówó ẹ̀ kí wọ́n fẹ́ fowó ẹ̀ àmọ́ ní abáyìí ní abáyìí ní abáyìí léèrè nìyẹn máa bá pàdé lọ́dọ̀ ọlọ́run bá ń bẹ̀. àwọn wa jẹ́jẹ́ ẹni tí ọ̀gbẹ́ bá tù àwọn ẹni tí o. àwọn arúgbó wọn eléyìí túmọ̀ sí pé wọ́n á mú wọn náà káàdì wọ́n láwọn ń fi ọlọ síbi ilẹ̀ láti kọjú rí bàbá ti dáhùn rẹ̀ mọ́tò dáhùn mọ́ ọ dáhùn mọ́ èyí dáhùn àdádálẹ̀ tí wọ́n bá ti dáhùn wọn náà ti bá wọn kópa ń wọ́n jẹ́ ẹni ẹ́ àgbẹ̀ dandan ẹ wá alẹ́ fowó ebúlóòkù mọ́tò bẹ̀ fowó mi mi fowó sọ̀rọ̀ tó bá dá sí ra àmì

wọ́n kó yan ẹyẹ bẹ́ẹ̀ lómi ìníkùn àwùjọ wa kó lè bá a da àfi ká jẹ́ ẹni tó gbárùkù tẹ̀sìn wa àṣà àṣà àṣà eléyìí tó ṣe gbé ó mú láyé ọ̀pọ̀lọpọ̀ táwọn bàbá ọ̀pọ̀lọpọ̀ ti ṣe tí wọ́n fi ń kú òun màkọ́ ni yóò gbè wá ẹ̀sìn nìkan lọ́lọ́run bó fi là wá tó bá di lọ́la gbẹ̀ngàn kìyàmù àṣà tó bá ti takò ẹ̀sìn ẹjọ́ máa fọ́ múra rẹ̀ kò sí nǹkan kan tá a fẹ́ ṣe kò sí nǹkan kan tá a fẹ́ fi ṣe nítorí pọ̀pọ̀lọpọ̀ tí yorùbá ń pè lásà ẹbọ ni o ẹbọ àti kábọ̀ òsà ńlọpọlọpọ̀ tí yorùbá ń pè lásà ẹ bá bá wọn níbi tá a ti ń bọ̀ níbi tá a ti ń pèsè níbi tá a ti ń sin ọ̀sùn òṣogbo níbi tá a ti ń sin òta kókó àwọn abọ́ rẹ̀ àwọn alágẹmọ àwọn alálágẹmọ àti àwọn ẹlẹ́yọ̀ àtàwọn ẹni tó ẹgbẹ́ wọn bọ̀ ọ̀sẹ̀ méjì tàbí òkè ìbàdàn oníkálukú wọn tí wọ́n mọ̀ sọ ni pé àṣà àwọn bàbá ńlá wa ni kò ní parẹ́ lójú wa ìjábá sì gbé sí orí dictionary ẹ̀sìn kí ni wọ́n tún pè ní tẹ̀bọ́ sọ́lọ̀ tó ju gbogbo eléyìí lọ kò sí torí ẹ̀ sọ́ra sọ́ra máa pèdè lẹ́nu má jẹ́ kí wọ́n mú ọ̀sìn pẹ̀lú èdè táwọn ń pè lẹ́nu àwọn mọ bí táwọn lọ torí pé lọ́dọ̀ tí wọ́n ká tẹ̀bọ́ ká tòrò ká bọ́ bá bákan náà ká ṣe égún ká bọ rẹ̀ ká ṣe gbogbo ẹ̀ lọ́dọ̀ Yorùbá ṣe é ṣe nǹkan tó burú nítorí pé wọn lẹ́sìn èyí tán bá àwọn bàbá wọn lórí ẹ̀mí ìgbà tí ìsìláàmù wá dé ìsìláàmù wá láyé wa pé gbogbo nǹkan yìí ìṣẹ́bọ sọ́lọ̀ ni kò sí nínú ẹ̀sìn bábà pé látà ẹni wọn máa bọ́ ọmú nǹkan wọn kò sí nínú ẹ̀sà tá a gbọ́dọ̀ tẹ̀lé kọ́dà bíi pé mo á wọ agbádá mo dé sílẹ̀ lẹ́lọ̀ àbábẹ́tì àbábẹ́tì òhoro rárá kọ̀dà bí bẹ́ẹ̀ tọ́dà bí bẹ́ẹ̀ mọ̀ ń já mọ̀lá àtọ́bí àbúlá ní kọ̀dà bí bẹ́ẹ̀ ẹ̀wọ́n ní ká máa gbéra dálẹ̀ wájú ọ̀gbìn òṣogbo kan pé kójú ọ̀là kójú olówó ọ̀gbìn òṣogbo tẹ́pẹ́ bá kó bẹ̀ yóò bí ọ̀nà ní pápá bójú sí rọ̀ yìí yóò bí ọ̀nà tọ́mọ́tọ́mọ́ òní òkè Ìbàdàn kan kójú ọ̀là òkè Ìbàdàn kan kójú òbúre kójú ọ̀gbọ̀n

ìtumọ̀ tó máa ń sọ pé ọ̀gbẹ̀ tí òfin rẹ̀ máa nù ọ̀rọ̀ tí ìṣẹ̀lẹ̀ dà ìṣẹ̀lẹ̀ òun kó sínú ilé ọlọ́mọ ń lè jáde kí la ti fẹ́ ṣe léyìí ẹ fẹ́ fẹ́ ara ní òní ah, àtó ń bá nà ọmọ ọba rẹ̀ ó kè kúrò so eléyìí náà ṣe àṣà náà tún lélẹ̀ gbogbo àwọn nǹkan tó takòtò lọ tó jẹ́ àṣewọ́jà hannam tó wà nù ṣe ìwà táwọn èèyàn wa pàṣì tó bá ń pọ̀ ọ̀dà má bá wọn tẹ̀lé torí pé kí làwa mùsùlùmí làwa àlìjánnà tèmi fẹ́ wọ̀ iná làbò mọ́kìrì ní Siddiq radiyallahu anhu ọ̀gá wa nínú àwọn ọ̀gá wa ńlá lòun náà fẹ́ wọ̀ àlìjánnà tí wọ́n fẹ́ wọ̀ òun náà ni ìyá ńlá wa Khadija lòun náà fẹ́ wọ̀ àlìjánnà tèmi fẹ́ wọ̀ làwọn ànábì ọlọ́run fẹ́ wọ̀ tẹ́ ẹ̀ bá wá ṣe ń tọ́lọ̀ ní kẹ̀ẹ́sì tẹ́ ẹ bá fi kúkú ò bíi ọ̀nà dàtẹ́yìn òkè wá wà lẹ́jà ọlọ́nkọ́ má tẹ̀mí pẹ̀lú rẹ lólórí ibú èyí tí wọ́n á ti tí wọ́n á fi sórí rẹ ọlọ́nkọ́ fi wá ti kòńgẹ́ rẹ èyí tí wọ́n á ti tí wọ́n á fi sórí ibú ọlọ́nkọ́ fi wá ti déédéé rẹ ọlọ́run ẹlẹ́dàá wa kó ti wá lẹ́rù rẹ̀ lóòótọ́ أقول ما سمعتم وأستغفر الله العظيم لي ولكم فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله ودي أواوا فنقال قوكي سارا أكيسي أسيني أكيسي واني أكيسي سيني torí ń ta bá gbélé ayé ṣe òun gangan náà làwọn mọ̀lẹ́kọ̀ọ́ kọ́ àbí ìtàbùrú ẹnìkan ò sì sí nínú wa gbẹgbẹ dáadáa ni ó ti kúrò láyé ń bí tí ọba ìdàmbàdé nínú òwe sẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà làtòbí jẹ́ èèyàn lè ṣàìdá kúrò láyé pẹ̀lú dáadáa lọ́wọ́ àlọ́ba pàdé nínú òwe sẹ́ẹ̀ àdìsí kan wà tó fi àwọn ẹrú ọlọ́run lọ́kàbalẹ̀ àwọn ẹni tí máa ń sin lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa lódodo. òun náà ni hadith sahib al-bitaqa hadith arákùnrin oníwèé pélébé báwo ni hadith arákùnrin oníwèé pélébé yìí rí ni pé anábì sallallahu alaihi wa sallam ó tó bá dijọ́ pé dàlùkìyàmà wọn á mú arákùnrin kan wá àwọn àìdá tó ti pé ọlọ́run máa fi ọ̀kọ̀ọ̀kan nínú àwọn àwẹ̀ àkọọ́lẹ̀ ńláńlá aburú rẹ̀ hàn wọ́n á máa wá pé ìwọ ló dé àbí ìwọ kò dé àyè àti jiyàn sí ń jọ̀gbìn dàgbìyà yóò máa pè mí ni mo fẹ́ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ní wọn náà sí i báwo ló rò rẹ̀ kàfáàbì náà síkẹ̀lì yóò máa lè kà á sí ìlà. ka ìwé iṣẹ́ rẹ tó gbélé ayé sí wọn náà ti tó lẹ́ni tí ó fèsì rò fúnra rẹ lónìí. arákùnrin yóò wò pé tó wà lọ́n kò sí ọ̀nà àbáyọ orí ibú orí ibú náà. báyìí ọlọ́wọ́ wa sọ fọkùnrin pé má jákàn má sọ̀rọ̀ rẹ sì kù kàn iṣẹ́ rẹ sì kù kàn tá a èwo wá ní sẹ́ẹ̀mí tó kù kan eléyìí tó ṣe pé wọn ò dé wọ̀ ọlọ́wà ní kí wọ́n mú ìwé pélébé wá ní ti ń bẹ lára ìwé pélébé wọn nínú ni ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa mo jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn mo jẹ́rìí nígbà náà wà muhammad sallallahu alaihi wa sallam ẹrú ìránṣẹ́ ọlọ́run eléyìí o ti sẹ́tọ̀ o ti ti sẹ́tà kó tó fi kó láyé tó ti gbogbo àwọn ẹ̀ṣẹ̀ eléyìí tó kún lẹ́gbẹ̀lẹ̀ mà nínú àwọn àwọn ìṣiṣẹ́ rẹ̀ ṣùgbọ́n ààrí ẹbọ nínú ẹ̀sìn rẹ̀ ààrí pọ̀ ṣẹbọ tó fi kó láyé ọ̀tàpá tí ká sin lọ́ọ̀ lónìí ọlọ́run á ní gbogbo òwe sẹ́ẹ̀ iṣẹ́ ẹsẹ̀ ló ti pọ̀ tó kó kó sórí apá kan òṣùwọ̀n kó wá fi ìwé pélébé kó fi sórí apá kejì ìwé pélébé yọ wá tẹ̀wọ̀n ju gbogbo ẹsẹ̀ tá a lọ dá tó ṣe gèlè mà yìí lọ torí pé kò sí nǹkan kan tó lè wúwo ju la ilaha illallah lọ ìyẹn sẹ́ni tó bá mọ̀ tó máa ní títí ń lò sí ń tẹ̀ eléyìí yóò mú wa rán wa létí à ń dẹ́ṣẹ̀ a sì ń takòtò náà lórí ìsirísi ọ̀nà gbogbo ẹ̀ṣẹ̀ tó ń bá ń dá gbogbo àtakò tó ń bá ń ṣe fọ́nà lórí ìsirísi ọ̀nà gbìyànjú láti rí i pé ọ̀ mẹ́bọ mẹ́sìn kò sí ìṣẹbọ nínú ọ̀rọ̀ rẹ̀ kò sí àbọ̀sà nínú ọ̀rọ̀ rẹ̀ gbogbo kò dọ́gba wá dé láyé tí ó sọ ọdẹni tí ń ṣẹbọ tí ó sọ ọdẹni tí ń sin òòṣà ká lọ bẹ̀rù kò ní ìtumọ̀ fún ọ àwọn àgbẹ̀ sọ ọmọ ilé ayé tẹ́gbẹ́ ilé ayé nìkan iná nílé rẹ̀ tí ò níbi títún lọ. afárá lásán nílé ayé yìí jẹ́ tí a ti fẹ́ sọdá sí àlùkìyàmà. ẹ mà pé ní àwùjọ àwa Yorùbá àwọn ọ̀pọ̀ wà tẹ́gbẹ́ tí èèyàn bá ti lè débẹ̀ láyé ó lè pera mùsùlùmí ó lè pera mùsùlùmí táwọn bá ń jọ ńlá kẹta máa ọ jẹ sọ pé mùsùlùmí náà ni ọ pé bí àjọba bí àjẹbálẹ̀ eléyìí tó jẹ́ pé wọ́n àti ìjẹ́ wọ́n ti ń sẹ́bọ̀ wọ́n ti ń sọ́ọ̀tà báwo wá ní tọ́ba débẹ̀ ta lọ́ba náà ti èso ń sàn ta lọ́ba náà ti èso ti ìtẹ́lẹ̀ bọ̀ ta lọ́ba náà ti òlóòtà ti ń bọ̀ láwùjọ Yorùbá yìí nítorí ẹ̀ tó máa ń pè ní mùsùlùmí ló kọ́ lásán ni kò lè jẹ́ mùsùlùmí. Ebi ọba tọ́ba bá ti sọ láti dẹ́mọ́síláṣí irú ìtàn máa fi ṣe dírámà ru ọjọ́ Júmọ̀ àbáyé èyí tó bá tún sẹ́kù lórí pé tó ń ṣe tó bá ti padà dáàfin yóò tún lọ forí kalẹ̀ fún sàrẹ̀ tọ́ba tí yìí bá ṣe bẹ́ẹ̀ wá sọ. Ó ṣe nínú ní gbogbo àwùjọ Yorùbá yìí. Kọ́dọ̀ ọba mi ìwọ́jú Áfíríkà kan ló sàyẹ̀ wà. Tó bá ti sábì a a jẹ́ pé gbogbo òpò eléyìí tó ṣe pé tó ọba dé ọ padà pẹ̀sìn islam yìí tì má lọ ọbẹ̀ má lọ ọbẹ̀ bí ti wùlé ó kéré ma nítorí pé àlùkìyàmà wa já ayé yìí wàláhì nǹkan jábútẹ́ ni ẹ rí téèyàn bá rí kò láyé tó bá rí ọlá láyé kò síbi ọlá rẹ ṣe lè tóbi tó kò síbi ipò rẹ ṣe lè kàràbàtà tó kí ni wọn padà gbẹ̀wù lọ́rùn ewúrẹ́ rẹ ikú náà ni tí ọba bá tóbi tó bó ti tóbi tó tí bá ń lọ kí ló mú lọ kò sí kàkà tí òun lọ máa ẹ̀ ń bẹ̀rù ọba ńgbà tó àlàyé torí kọ́ mọ́bà pa yín àbẹ́ ẹ̀kọ́ ni ńgbà tó kú ńkọ́ tá a lẹ́ni náà tí òde lọ síwájú rẹ̀ kọ́kọ́ lọ mú ọba mi kú wọ́n lẹ́ fọ́tò rẹ̀ má gbogbo ara àgbà láàfin ìgbà tá lẹ́ má gbogbo àgbà láàfin ìjọ kìíní ìjọ kejì ó sì ń jẹ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì ó sì ń jọ́ ìgbà tó sùn gorí oṣù gbogbo ẹ̀wọ́n padà la ilaha illallah láyé yìí kan náà níbi tí ti ń pàṣẹ tí gbogbo yìí ti ń kábíyèsí láìsí rẹ̀ lọ́wọ́ àjẹsí tó ń pa fọ́tò rẹ̀ ya sẹ́ni kan bá ti dé bẹ̀rẹ̀ ẹ ń pa fọ́tò bàbá ya ni bàbá èwo mà bàbá tó ti lọ Allahu akbar ta ló túkù sí ọ̀bọ̀ ọbẹ̀ ni wọ́n ronú bílẹ̀ ayé ṣe rí nù àmẹ́bọ̀ òòsà àìsílọ́ọ̀ tó ń pélé ayé ṣe onìkan ló lè dáhùn fún lọ́wọ́ nìkan ló lè dà fún lọ wọ́n lọ́ máa kéde fún afẹ́ sọdún òru wọ́n lọ́ máa kéde fún afẹ́ sọdún eégún wọ́n lọ́ máa kéde pé afẹ́ sọ̀lẹ̀ báálẹ̀ ìjọba pé olùsọ ti ń ṣe bẹ́ẹ̀ alátẹmọ́ jáde abọ́ rẹ̀ kìíní kan wọ́n ti kẹ̀ yọ Allah ṣe Islam pẹ̀lú gbogbo rádaràdà ẹ̀rù fún ẹ̀lẹ́jọ́ rìn ẹnìkan wá kú sẹ́yìn wá tú ẹlẹ́sìn sọ láti ti la ẹ̀ ní sẹ́yìn. bóyá dírámà ṣáá bẹ́ẹ̀ dírámà náà bí wọ́n á kó ń lọ́yàn sí lè máa mú kò lè kú tọ́kọ̀ wá pè é kéde so ntọ́ wà ń bẹ́nu bẹ́ẹ̀ lè kú lè máa mú kẹ́tí máa ń ṣe sọ láti fi wọn la torí ta lọ́yàn abẹ tẹ́lẹ̀ náà ṣebí orí bó ṣe rí kó tó di kó ọgbà kù lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ kú tẹ́nìtọ̀ á ṣẹ̀ṣẹ̀ kátìrà débi pé bàbá ilé ṣe mùsùlùmí ẹ̀ gbọ́rọ̀ á jẹ́ pé kó ń kò lè máa mú ìwọ tọ́lọ̀ ti là ìwọ tọ́lọ̀ ti kó yọ má bọ́ wọ́n kiri ẹ̀bọ wọ́n ló yè ká ayé rẹ̀ sílẹ̀ lágbólé yín ẹ̀hẹ́ wà àmọ́ wọn máa gbé fún lé yín wọ́n máa bọ kíní káwọn jàǹkáwọ̀ kan wà táwọn bàbá yín kójọ ọ́bì kan mọ́jọ yòókó wọ̀pọ̀ ìtọ́ba lọ jẹ́ pínrín ọ̀rọ̀ tí màá sọ fún ẹ̀ wà á rántí tó ti kú bá dé ó sì tún rántí tó bá ti dénú sàárì rẹ̀ wà á rántí bá ti jọ́ gbẹ̀ndà lùkìyàmà innahu man yushrik billah faqad harrama Allahu alayhi al-jannah ẹnì kẹ́ni tó bá ti lè tẹ̀bọ̀ sọ́nà ọba pínrín ọlọ́run ti sàlẹ̀ jẹ́ nà lé wọ̀ wọ́n máa wọ́ọ̀hùn náà iná ní ọwọ́ wọ́n máa lè bọ́ ní ní iná mi àwọn sọ àwọn alábòsí òní ní alárẹ̀ ẹ mójútó ìsìlámù yín jama oore tó ju gbogbo oore lọ́lọ́ náà ti ṣe fún yín pẹ̀lú ìsìlám gbogbo ẹni tó bá ṣe ìsìlámù kù wàláhì onítọ̀hún ó sòrò yìí kódà kó láwọn àìjà àṣìṣe tó bí ọwọ́ náà kò ní sínú náà wọ́n padà yọ ọ́ kò nínú náà náà torí ẹ̀ tí èèyàn bá gba kó kán nínú àwọn apò mọ́jọba nínú apò mọ́jẹbálẹ̀ àwọn ẹran tí wọ́n ń fi wọ́n jẹ́ sọ wípé àpèrè ọba ifá lọ́tẹ̀ kò sí ìtàkùrá nìkẹ́ sòbóòlù tí wàá lè débẹ̀ tó takòfà bóyá lè rọ́bà kan lọ́la tó bá jọba tó wọ́n sọ pé gbogbo àfin òun ọ̀fẹ́ rúta bẹ́ẹ̀ gbogbo ẹsẹ̀ bọ́ kìí ṣètò mùsùlùmí lọ́wọ́ ọlọ́run bá lè múrò wọn wá àjàkà àìsọ̀rọ̀ ìjìnà ṣùgbọ́n o gbogbo tó ọba ti mọ̀ pé tó ọba gbà agbára rẹ ò ní ká láti má tẹ̀bọ̀ sọ̀rọ̀ agbára ọ̀rọ̀ agbára rẹ ò ní ká láti má fihàn láti má fihàn sà dákun má bá o ọ̀la ìyáàmà rẹ̀ jà tuntun ní lọ òní yìí eré madé nílé ayé ọ̀run tẹ́ rí yẹn kọ̀ gbèké ọlọ́nkọ́ má ti wá lọ́ọ́ máa ná ọ̀dà tó pé mi máa fi tí mo ti ń sẹ́lọ̀ ọmọ ibi tí mo ti ń takùtọ̀ lọ bẹ́ẹ̀ náà ni wọ́n náà máa jẹ balẹ̀ ìsánù alẹ́ náà fi lè bọ́ fẹ́ ọlọ́nà mi èèyàn ojú rẹ̀ ò lè fọ́ sínú rẹ̀ kálukú dára rẹ̀ nà èmi ọ̀pá tèmi wọ́n náà bá jẹ torí jẹ́ kíkú bá ń bọ̀ kìí sàlàyé fún mọ̀ ń bọ̀ kìí sọ̀tọ̀ la náà ni màá mú yìí nítorí káwọn àtìsí tá a bá kú tá a tọrọ àforíkì lórí rẹ̀ kó lè bá a sẹ́pẹ́rẹ́ ẹja tètè pa àwọn nǹkan tí ọba dà tí ń bẹ lọ́wọ́ wa sí lónìí kálí bá torí rẹ kú ọlọ́run ṣe wá lọ́mọ àlùjẹ́nu ọlọ́run àwọn àṣìṣe wa àwọn nǹkan tí ọ̀dà nínú wa wa nínú ẹ̀sìn wa ọlọ́run gbàdánù èyí tó dáa ni kò fi rọ́pò rẹ̀ fún wa àwọn òkú mùsùlùmí ká ti kú tí wọ́n ti kú lórí pé wọ́n gbà sọ́lọ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá nìkan ni wọ́n sì fún wọn ti kú wọ́n gbà bá nàbà Muhammad sallallahu alayhi wa sallam ìlànà rẹ̀ ni wọ́n tọ̀ títí tí wọ́n fi kó láyé ọlọ́run dákun bá wa yá sí wọn ọlọ́run dákun bá wa kẹ́ wọn ọlọ́run bá wa gẹ̀ wọn àwọn òbí wa tí wọ́n ti síwájú wa kú ọlọ́run dákun bá wa yá sí wọn ọlọ́run kẹ́ wọn ọlọ́run gẹ̀ wọn àwọn ẹni tó fi wọ́n tí wọ́n fi rí lè ara wọn ìní kò jẹ́ kó tẹ́lẹ̀ àìjà tí ṣèpọ́nì máa ń dálẹ̀ láàrin òbí àtọ́mọ tó fi ara wọn ọlọ́ndàpọ̀ má jẹ́ kó tẹ́lẹ̀ láàrin àwọn akálukú àti àwọn òbí wọn ọlọ́kùn sí àwọn ọmọ wa lọ́mọ alálùbáríkà ọlọ́run ẹlẹ́dàá eléyìí tá à ń fẹ́ èyí dáàmú oore ọtún ọtún eléyìí tó ṣe pé yọ jẹ orí tí ọpọlọpọ tí ó nìkan nínú rẹ ọlọ́mọba gbé wọ̀lúwa yìí ọlọ́mọba gbé wọ̀lúwa yìí ètò tí wàá ń bẹ ọlọ́mọba kọ́ má bàjẹ ètò tí wàá ń bẹ má wa kó fi wá láyà wa kó fi wá láyà ní ìlú wa wa kó wa láyé nígbà tá à ń mẹ́nu bàbá òun ló ti yẹ kí ìgbésí ayé wa kó tó máa lọ lẹ́yìn Ramadan alápọ̀nlé wípé àwọn sùyàmù ọjọ́ mẹ́fà sànàdì ní ká sí nínú oṣù ṣọ̀wá ẹ̀já tètè dára mọ́ pàápàá jùlọ ara wa kò sì tí ì jẹ́ nǹkan tó fi sọ̀rọ̀ alẹ̀ ẹ ká gbìyànjú láti tètè ṣe sùyàmù ọjọ́ mẹ́fà yìí kó tó di pa sọ̀rọ̀ alẹ̀ ẹ jẹ́ gbìyànjú láti má lọ lára. kọ́lọ́wọ́n bẹ ẹlẹ́dàá kó ti gbà lẹ́sìn lọ́dọ̀ wa nígbà tá à ń gbogbo àwọn nǹkan tó ká ṣe lẹ́yìn rọ̀mọ̀bọ́nà tó fi dórí ṣèyáàmù ọjọ́ mẹ́fà lẹ́yìn rọ̀mọ̀bọ́n nínú oṣù ṣọ̀wáàlì kánà tí pẹ́nìkan ló fi gbogbo dáadáa yìí ló fi mọ̀ wá gẹ́gẹ́ wọn bá ti ṣe fi gbogbo àgbáńlá yìí káwa náà ká gbìyànjú láti jẹ́ni tó ti àmàṣe níbi tá a wà yìí òun náà di mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣáájú agogo méjìlá ọkọjá bí ìṣẹ́jú mẹ́rìnlá kò tí ì di mùsùlùmí ṣùgbọ́n láti fi ọkọjá ìṣẹ́jú mẹ́rìnlá yẹn ó di mùsùlùmí òun náà lọ́mọ ẹ̀yà wa tọ́ta lẹ́sà pé Dawood ló ń fẹ́ máa jẹ́ Dawood dìde so alhamdulilayi tó gbogbo bí tẹ́ bá ti rí ọmọ ìyá wa ní ní ìsìn nínú ẹ̀sìn Islam tẹ́lẹ̀ kìí ṣe mùsùlùmí ọkàn ní Islam wò àlàyé tó ń gbọ́ nípa Islam ó wò lórí ẹjọ́kọ̀ ó sì ti di mùsùlùmí báyìí ọlọ́run ẹlẹ́dàá akọ́bà tún Islam rẹ̀ sí ọlọ́run ẹlẹ́dàá kó sẹ́ńtà bàbí oríire fún láyé àtàlùkẹ́yà gbogbo dáadáa tí islam bá lọ́wọ́ rẹ̀ ọlọ́run bá kọ́ mọ́jọ báyìí àwọn ọ̀tún ọ̀tún ọ̀tún ọ̀tún rí ọlọ́run bá kọ́ bá a ṣe fún ọlọ́run kọ́ bá a ṣe fún kọ́ wá sórí náà kárí gbogbo wa. eléyìí fi hàn pé gbogbo ẹni tí òun náà bá rí i pé àlàyé tó ń gbọ́ nípa islam òdodo ni ó sì wó lórí mọ́jà fara o má forí rẹ̀ dọ̀la má dọ̀la nítorí kọ́lọ̀ náà máa jọ́ tẹ̀lẹ̀ lọ́la ó ṣeé ṣe kó ti kó láyé lọ́la ó ṣeé ṣe kó ọmọ ti kó láyé lọ́la ntí máa ti wọ́n tí wọ́n ti rọ̀rọ̀ sọmọ́ ó lè jáde àwọn òdọ́lọ́ wọn gbé bọ̀ ó sì lè jẹ́ pé wọ́n wà láyé náà kò sí pẹ̀lú làákàyè ọlọ́run tó wá fi ọmọ ìyá wa yìí kò ń gẹ́ kó bá tún fi àwọn míì náà ṣe kò ń gẹ́ láwọn náà gba ìsìláàmù ní rọ́ọ̀rùn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 الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم اصلح لنا بلادنا نيجيريا اللهم اصلح لنا بلادنا نيجيريا اللهم اصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر الله أكبر أشهد أن لا إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله